ورحمة الله وبركاته عبدالكم الله سبحانه وتعالى حتى عليكم إشارة وبعدها قل يا أيها الذين ثم بارك وسلم على نبينا محمد صلى الله عليه وسلم ومن يتكلم يوقف وتعلم من رمضان عبد الله سبحانه وتعالى في بسم الله ومسلمة ومن وعلماء اللهم بعد على نار محمد الله رسول القرآن الكريم àlàyé tí a ń ṣe lọ́wọ́ ó náà ní ìta ní pẹ̀lú ìṣíwájú lórí ẹ̀ṣẹ́ ìfọ̀hán. كيف يجب علينا أن نفسر كلام الله القرآن في الصوامات بعد فيه ọ̀nà olóyè gbà káàpì tó ó sì já pé èrè ń bẹ ọlọ́run nítorí ọ̀fẹ́ sọ gan-an là ń sọ fáwọn èèyàn kókó yìí ti pàtàkì púpọ̀ bí yóò bá sí àgbọ̀ hàn bó ti sọ àti bó ti yẹ pẹ̀lú ìlànà tó ní wọ́n gbé kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àlè káàdì mẹ́lẹ́dì báwọn ìyá wọn. ọ̀sọ̀rọ̀ sọ́nà wọn máa wí ọ̀sọ̀rọ̀ táwọn máa wí. nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà fi tó àpò hárẹ̀ àlè padà sẹ́yìn náà lọ́nà tó dáa a ti ṣàlàyé ọ̀nà kan bẹ́ẹ̀ ní àná àfún alápẹ̀rẹ̀ rẹ̀. ونفسر القرآن بالقرآن bàbá tuntun wá ní nínú àwọn ọ̀nà bá lè gbà láti ṣàlàyé tó fi yí àwọn èèyàn tó ti jẹ́ kí tọ́lọ̀ sọ gan-an làwa náà sọ. òní ká wo àlùkòhán káwá wá ìjọba nǹkan ti kò síbẹ̀ sí lè fi ẹ̀kọ́ ní yé yín. ẹ̀yin ló ti ráwọn abẹ́rẹ́ mẹ́ta bá tọ́ aládàá láì fi fi agbára yé ní kò hàn nítorí wọn fi ń tu fún wa àwọn ọ̀gbìn tọ́lọ̀ bá yé mọ̀ ilé àwọn yà tó wá láyé mọ́ nínú. ètò ìjọba tọ́lọ̀ bá ń rí ọ̀gbọ̀n tí àwọn èèyàn ń rí. àpèjúwe ẹlẹ́ẹ̀kejì tí wọ́n yẹ kí ní tẹ̀síìrì kùhán ìsúnà. Káàpù kùhán pẹ̀lú súnà níbi Muhammad sallallahu alaihi wa sallam. Tí wọ́n yẹ kí káàpù pẹ̀lú súnà gan-an ní òbílẹ̀ àwọn ọ̀nà tọ́lọ́mọdé àbúrò ọ̀nà oríṣiríṣi ni ó lè jẹ́ mojúmọ́ ọlọ́ ọba bẹ́ẹ̀ ní mojúmọ́ ó kàn àkójọ ní sọ ó bá bẹ́ẹ̀ sọ ní kó ó bá kójọ yóò ní tẹ̀sí tẹ̀sí ní rẹ̀ ànábìlẹ̀ fẹ́lá yìí. ọ̀nà àwọn àjọ pé súnà lẹ́yìn sallallahu alaihi wa sallam táǹkì ní hadithi òun àti kò hánì fún ẹgbẹ́ fún ẹgbẹ́ yára wọn o. Fún ẹgbẹ́ yára wọn o. Ọ̀gbẹ́ ayà ló wà ní àlùkò Hánìkè yìí. Fẹ́mi ó ní ìdí àdéhùn àbùlẹ̀jẹ̀ yìí. Pé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ àti ọlọ́wọ́ pẹ̀lú Fúláwà ń dà ní. Wẹ̀lẹ̀ àdéhùn ló pọ̀ jù lọ wàá ní àdúgbò ọkọ̀ wájà ìpínlẹ̀ bí ilé ìkọ́ eléyìí òsì láàrẹ̀. Ìgbà eléyìí ti pàtàkì púpọ̀ fáwọn ọmọ abẹ́ fún ọlọ́. Àwọn ayé àti ìsìn wà ní àlùkò hàn kọ́dà wọn àkọ́ ní àtúnlọ sí híyá nípasẹ̀ nílùkò hàn. Ọ̀pọ̀lọpọ̀ ayé ó ní ìyàgbẹ́ pé àmì gbọ́yé rárá òtí èdè gbọ́ lọ́wọ́ ní oníyé bẹ́ẹ̀ sì wọ́n ní kùránì bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́lẹ́ ibi tí kùránì ṣàlàyé rẹ̀ wàmí ìdíwà ṣàlàyé nítorí fà á tí wọ́n rí àyè òtún nílé wa ó lè jẹ́ pé kẹ́mínà ẹ̀yọ̀ kan náà ni o ẹni ká fún wa náà àpẹẹrẹ ọlọ́run bá fẹ́ máa lọ kùránì kẹrì ọlọ́run ní فويل للمصلين فويل للمصلين القرآن فويل لثبته ويل أعطاه واد جهنم أي كمن تجاه الوجه لما تمرضى للمصلين فهو يقول ẹ̀tọ́lọ́ tó ti láwọn tó ń gbìyànjú. ẹni nípa ọ̀sẹ̀ yìí ó wà ń mú àwọn ọ̀nà tó jẹ́ sí pé àwọn tí ó pèsè mùsùlùmí fẹ́ jẹ́ kírísítẹ́nì tí wọ́n fi ń da mùsùlùmí láti ilé pé ọlọ́ọ̀dá ni olójú ni ọlọ́ọ̀lọ́ ìwọ náà ẹ̀jẹ̀ ń fi hù. adéwàlẹ́ kù ọ̀rẹ́ ilé ìlú sẹ́yìn èyí ọlọ́run tó máa bá àwọn tí wọ́n kírun ní ìgbà yìí àwọn ọ̀rẹ́ mi ọlọ́wọ́ bá dé ọlọ́wọ́ àtẹ̀ sí èdè àyẹ̀wò ìmọ̀ ẹ̀hẹ́ ìfẹ́ láti ní ẹ́ àǹfẹ́ láti ní sàárù pẹ̀lú ẹlẹ́nu. Àbẹ́tẹ̀ sí ọmọ ọ̀gá ọmọ òkú kò yé wa. Àlejò rẹ̀ wá sí ìgbàgbọ́ ọmọ ọdún ìpàwọ́ ìlú mọ̀tẹ̀ ní ebi tó bá wọn sí wọn ọlọ́run wa sọ ilé àwọn tí e gbé ọba ètò ìjọ tuntun. Wọ́n ní àyíká ìdí ìmọ̀ ọ̀hún àǹtọ̀lá ìlú kààbò. Sọ́wọ́n ní bẹ́ẹ̀ tó wá sí ìlú náà, òun náà wá ní ìtẹ̀ sí ìyàwóbi. Òun ló gbé àwọn ọmọ ọdún tó ń wọ̀ ní ọjọ́ ìta àdá. Àwọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ó ń gbé ọ̀rọ̀ yìí, ẹ̀ẹ́rì pé a ń wà ń bẹ̀ wọ́n ti mọ̀ ń ó ń wáyé lórí tí ìlú náà bá ọjọ́ ẹni tí ó ṣe án kálé sí tó lọ́jọ́ ẹni. ìdájọ́ gbogbo ìjà táǹjẹ́ táǹtì ọ̀láyé gbogbo alábàáyọ lọ́jọ́ àdámà. àmọ́ lọ́jọ́ ẹni án ibi tí ó lè lọ sí wúlò gbìyànjú tó lè ìsìnkú wa nìyàn nù. àní èdè wúlò lòròdú àmì lóòrò títí àwọn àgbẹ̀ ọ̀wọ́ ìmìlì mùsùlùmí ayẹ̀bí ìrànlọ́rùn àǹtẹ̀ láti ní ìgbà ààbò èdè ọgbọ́n ọkùnrin ọba ọjọ́ ń lé lọ àwọn àwọn àwọn tó jẹ́ tí wọ́n máa ń gbàgbé à lórí ọ̀rọ̀ wọn báyọ̀ ní kí wọn lọ́wọ́ tí wọ́n lọ́wọ́ wọn ní kí ẹ̀rọ máa yẹn lè tóbi. kò sí àtúntò Muhammad sọlọ́lá rẹ̀ tọ́ta ní ọjọ́ ìdúrà àà ìtọ́nà ẹni sọ. ṣẹ́jọ́ ní ìjọba sọ̀ ó lè ṣètò ẹ̀kọ́ ìwé ìyàmọ̀. káwọn tẹ̀sí bàbá àwọn àlàyé náà bá ṣe àwọn tó ń bá ilé báwọn tó wá sí tẹ̀lé ọ̀hún mẹ́rẹ̀ báyìí bá ń bẹ ilé bẹ́ẹ̀ àwọn ọ̀tọ̀ ìyàmọ̀. ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà sáré nínú wákà méjì péré tí wà fi ti tán ọkọ̀ ní jáde sáré ní tẹ́lẹ̀. Nà wọ́n ní ọjọ́ tó sọ̀rọ̀ kan àwọn tó lára bí àti lọ́la lọ́dí rẹ̀ dé ìmọ̀ àwọn ìdàgbé rẹ̀ lọ́sàn bẹ́ẹ̀ á ní ilé yìí wọ́n ṣe. Tàbí ẹgbẹ́ ti ṣe lọ́dí fún mi aṣọ nǹkan. Wọ́n ní wọ́n ní wọ́n máa ń tẹ́ ọ̀gá lójú mọ́ nígbà tí sálámà tó bá sáré ọmọ ẹgbẹ́ ní ewu ìyàlẹ́gbẹ̀ẹ́ ń tọ́ka nínú àwọn àgbàgbà náà. àní mo fẹ́ wà lọ́ọ̀rì ọ̀rọ̀ ọmọ ní pé mo kàn án ó sì rè náà mọ̀. ẹgbẹ́ ilé ìṣe ìbọ̀fẹ́ ìwé ìṣẹ́ lórí rẹ̀ bá a ti ń sọ ìlú ìjọba ẹ̀rọ tẹ̀lé tán kọ́lẹ̀ lè ní àwọn ìjọba ìjọba ìjọba sai su ta da kai da karatu bare ne da kan da bare a duk ne ko da ma da da da bare ne an su wala da da da ne wala amin ya ta zai ka da ta ta da da ne ne da ka da da ne ma ka yin fatiha da kullum da kullum ko kamar ta ta ko ko tun da ke cewa tó ń rẹ̀ rẹ̀ ní gbé ìmọ̀ ní ọmọ ẹgbẹ́ ìgbẹ́ mi. Àtúbọ̀ ayẹyẹ ìgbẹ́ mi sáré nínú ìparí ní ọmọ mi yára. Ọlọ́run aláwọ̀ náà bá ọlọ́run àwọn ẹni níbi ẹ̀mí náà bẹ́ẹ̀ kájọ́ ẹ̀kọ́ ti ráyè. Bọ́ọ̀lù ẹ̀lẹ́kọ̀ọ́ ti kiri. Abúlé aláwọ̀ ìjọba àwọn àwọn ènìyàn tẹ́lẹ̀ àwọn ìdúró pẹ̀lú ayé dípò tó lè lè ṣe lọ́wọ́ tó ń gbé ọmọ tó fún wọn lọ́wọ́ rẹ̀ ó tó ní yóò bẹ̀rẹ̀ ìpàdé ẹgbẹ́ ọ̀pọ̀ mọ́tò ọlọ́run ọlọ́run abẹ́rẹ́ tí èso ìjọ jẹ́ lórí rẹ̀ tí èso ìjọ tí ó ti báyìí sẹ́ni kan á bẹ́rẹ̀ ṣe rẹ̀ láti ìgbà yóò wà ní ẹgbẹ́ ìlú nínú wọn nínú bá ẹgbẹ́ ẹgbẹ́ ní ìkọ́lẹ̀ ní wọn gbọ́ àwọn ọgbọ́n àgbà àgbà bẹ́ẹ̀ ti pẹ́ àtàwọn ọ̀lẹ́ tó ló dé nìyí tó ń tẹ́lẹ̀ máa ń wọ́n lẹ̀. Tọ́jú tẹ́lẹ̀ máa ń wúlò ìṣẹ́ tó ké ìwà ìwà ìwà ìwà ìwà tó ti ayà rẹ̀ lọ́dún tó kọ̀ ní ìjọba ìwà ìwà ìwà ìwà ìwà tí ọlọ́wọ́ bá lọ́wọ́ sí ìwà ìwà tí ó mú ní ní ìwà ìwà ìwà ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ àwọn Bàbá ọmọ ẹgbẹ́ wọn fẹ́ ìgbà yìí, àwọn tó ń bá wọn fẹ́ ra mẹ́, àwọn òkú ara sí. Àlẹ́bìnà wọn rẹ̀ àrùn sẹ̀lá ti rí ṣàhù. Àwọn ọmọ ẹgbẹ́ wọn lórí ìròyìn ìgbìmọ̀ ń dàbí ra lórí ìròyìn. Ẹ̀rọ kan ní dàbí abẹ́ ìròyìn ti dàbí ìmọ̀. Èmi ló ní ìwé ìròyìn ìmọ̀. Ó sọ ẹ̀rọ dá. Ẹnì kan ló bá ti dàbí Mohammed. Bí wọ́n ní ilé ìgbìmọ̀ ìgbìmọ̀ ẹ̀rájájọ́ ti wà wà lẹ́sìn fún mi. àgbèrè ìṣẹ̀lẹ̀ mi gan ni èmi àní àní ní ìlú ìdílé قال صلى الله عليه وسلم هم الذين يؤخرون الصلاة عن وقتها ثم يدعو هذا من الاتفاق wọ́n lè dájú pé àwọn ọ̀tọ̀lọ́ ọ̀tọ̀lọ́ wa ọ̀tọ̀lọ́ kí ọ̀tọ̀lọ́ rẹ̀ gbé bí tó bá ń gbé bí lọ́jọ́ náà tí àwọn gbé arí. Àjẹ́bí ní ilé ìrọ̀lú lórí ápùrú lọ sọ́lá àjà. Àwọn tó wọn bá bá wà yìí pé ó wà tó tó wọn òun ni àwọn tó jẹ́ pé wà mẹ́rọ lọ́rọ̀ lára tí ó ní kí àwọn ti hà á fún ìlú àsìkò rẹ̀. Ẹgbẹ́ ìrọ̀lú lórí àwọn tó ẹni tó wọn bá wọn ní àti táwọn tí ó lè jẹ́ lára àwọn akíkìlá àwọn akíkìlá ọ̀gá wọn ń dáhùn fún àwọn akíkìlá ọ̀gá rẹ̀ sáwọn tí èkú jẹ́ ọ̀nà ẹ̀rù bẹ́ẹ̀ kọ́ wọn. ní ìwé ọ̀kan lórí lásìkò tiẹ̀ àyílà ó ní àsìkò tiẹ̀ bí ìgbàgbọ́ bá ń gba sípè ní ẹjọ́ ti ṣe ara ní ẹ̀rọ níbi ní wàá kúrò ní sixty náà òsì láàrin níbi ọ̀rọ̀ lẹ́ níbi àárọ̀ lórí lásìkò tiẹ̀ ṣòro ló sọ ọjọ́ ló lásìkò tiẹ̀ ó lásìkò bẹ̀rẹ̀ ó sì lásìkò parí. jìbìrì alẹ́sẹ̀lá olówó bá àgbẹ̀dà Muhammad ọ̀gá wa ni ọ̀sánná. ó wá kó lásìkò yẹn. ó lọ́wọ́ ní àyíká ìrún sáà ní kọjá láti bẹ̀rẹ̀ ìrún àyíká ni ó wá wá nígbà tí òun òun ní gbogbo tó di àtàrí òun ló tàrí ìgbà ẹ̀dá mẹ́rin wa ìgbà ní ìlú wa ìgbà mẹ́rin wa wọ́n á kárí yàgbà mi. Bàtó di àtúntò àyáká rẹ̀ ó wá ní lásìkò sí ògbò gbígbógbó nǹkan tó ṣe ìdí ara wọn. Màtí aláwọ̀ mọ́gbógbì nígbà tó ń wọ̀. Ó wá láti àlàkà àìsàn ìṣáàrì nígbà tí àwọn pápá èyí máa ń tẹ́lẹ̀ ní lẹ́yìn ní tó lè bá wọlé tán. Nígbà tó ń lọ sí èyí ní òfurufú ó wá ìṣáàrì. Ìgbà tó wá ní ìlú tó wọ́n lè ìran àdìdá nígbà tí aláwájú àríyọ ìran ọjọ́ kan nù. àwọn àsìkò tá a dákọ̀ yìí ìran àwọn àsìkò tí ò lẹ́gbẹ́ ìgbẹ́ta. àwọn ti ha èrò bẹ́ẹ̀ bá ti fi fọ́ ẹ̀hẹ́n káàmù kàwé lórí ìrìnsọ̀gbìn ẹni tó bí àwọn àjọ lọ gbogbo ẹgbẹ́ pàtó ìdíjú láti lè ṣe àtúntò ẹ̀sìn orí láti lè ẹ̀ tó ní àjọra yẹn ni ẹni àbájú táwọn àbájú ti ń dá àwọn ẹgbẹ́ tí láti jẹ ọ̀rẹ́ fún àwọn lẹ́rú sọ́lá báyìí wọn ni. bàbá lẹ́sẹ̀ káàdé náà sọ ara mu. ìgbé bá ti ti ìgbé bá ti ń gbóná ní àti àyíká ó rè bá ti yẹ kàrí àwọn ọ̀sìn àyè. bàtọ́ wáyé ti ní ọjọ́ kejì ìwé ìwé àpàdà wa ó wá sí ó wá sí àyíká máa ní Muhammad nígbà tí bòjú ló ń bó nǹkan ó ṣe lè di ara wọn ní apá ìyàgbẹ́ tuntun. lánàá yìí àtúntò wá lórí bòjú àti bòjú e lánàá ẹ́ ayélujára bàbá fún mi ìgbà tó ní ìkórè ẹ́ ìlà ti wọlé yẹ pé àtùkọ̀ yìí la bẹ̀rẹ̀ ìyẹn lè fi láti ìdí olóṣèlú àyíká ló ti ń bẹ̀rẹ̀ bíi ten minutes to one bí ẹ bá ti ten minutes to one ẹni ẹ̀rù kò sínú àwọn bàbá ìdílé ló pẹ̀lú nílẹ̀ bí ẹ bá ti rí one thirty kò sínú àwọn bàbá ìdílé ló pẹ̀lú nílẹ̀ bí ẹ bá ti rí láti mẹ́ta kò sí lára wọn bí ẹ bá ti rí láti mẹ́rin kò sí lára wọn ìwà àdúrà tiẹ̀ kò sí ẹ ti rí mẹ́rin tó kọ́ ọdún mẹ́wàá lágbẹ́rẹ́ ọ̀gá ń gbé ní ìjọba rẹ̀ nù. láàárín àsìkò yẹn òun náà ní àsìkò àyè náà ìtàlẹ́ mi sọ̀rọ̀. ìgbà tí ìyàwó àti àlàáfáàlì ní ọjọ́ kejì nígbà tí òun yẹn lọ rí ó jẹ́ pé ìdí àsìkò mọ́tìkì lánàá ìgbà tí ìyàwó àti mọ́tìkì lọ́jọ́ kejì lásìkò ìyàwó ìtàwádìí lónìí ṣùgbọ́n ní mọ́tìkì lọ́jọ́ kejì ìgbà tí ìyàwó àti ìgbàgbé wa mú ìṣáì ìṣáì lè wọ àsìkò ṣubú láàrin ìdá mẹ́ta òru ìrìnkèrèsì ìgbàgbé wa mú àyè aláṣà sílélè ó wá nígbà tí òru ni ẹni àmẹ́wà ni bẹ́ẹ̀ ni àdáyé láàrin àwọn àsìkò méjèèjì kọ̀ọ̀kan tá a mú obìnrin kọ̀ọ̀kan yìí lòdì ìrìnà áàpù lọ́wọ́sùhà àti tòlùkọ̀kọ́lẹ́lì kàlẹ́lì olùsọ̀lẹ̀. Bí mo bá sì kí àyíwá ní ti dáwọ́ ìlú ọgbọ́gbọ́ pé yóò di ọmọ ọba. Kìsí ìwà gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ láwọn àìrí ọ̀sẹ́lá ó padà sí fún wa ní àárín òṣèlú ọ̀dà wọn nínú àwọn aláǹtọ̀ àwọn aláǹtọ̀ àtúntọ̀ ìjọba ọba ó di ìwárò ìjẹ lára wa àtọ́wọ́n tó lọ bẹ́ẹ̀ àtúntọ̀ ìjọba ọba ó di àbẹ́rẹ́ tó bá ti kápítà ìwé láàárọ̀ àyíká tó bá ń bẹ jẹ́ lọ́gbà aláṣà ìgbé bá ń bẹ ẹ̀rù bọ́ọ̀dù ní ìgbésí ìjà ìlú kọ̀ọ̀kọ̀ tó máa fi ìlú máa fi jẹ́ jẹ́ àti wọn àmọ́dá alájà alájà ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀ ló bá wọn ń sọ lọ ẹ̀rọ ẹ̀rọ ọ̀rọ̀ ìlú sọ̀rọ̀ àǹfààní tó ń bẹ́ẹ̀ níbi kéwòó wà ìwọ̀hán pẹ̀lú ẹ̀rọ àgbẹ̀bọ̀ Muhammad sọ̀rọ̀lá àyàfẹ́lá yóò gbẹ̀mí láti tẹ́lẹ̀ bá mi ìgbẹ̀mí lẹ́yìn. Òṣìṣẹ́ tó máa bẹ̀rẹ̀ àwọn olórí ọ́sẹ̀ yìí á di máa tẹ́lẹ̀ rẹ̀ èyí. Ìgbà àwọn ọ̀nà tí ó ní ẹ̀kọ́ láti lè ṣètò hàn. Àwọn ọ̀nà tó máa ń fi ọ̀rọ̀ àti ìṣètò hàn wọ́n á mú ẹ̀rí bí ìlú wọn. Òní ìlú wa ṣe é títí tó ń sàlàyé ayé ní tó ń ṣe òní wà ní adánù òní wà ní kíkún lọ́nà tó wà nínú. Gbogbo ẹgbẹ́ gbèsè àwọn kan ti tàbí lónìí fẹ́ẹ̀ni iná àwọn ilé ìtàkùn. Ẹni tó lọ wọ́n ti dájú. Ẹni táwọn tó dáyẹ̀ táwọn tó lè pé àwọn ẹgbẹ́ gba òkú ti wọlé òun ni fẹ́ẹ́ ní pé ah, àdìsí ìtàkùn wá àti kì í takòtò wá ní ọlọ́pàá báyìí. Àbáyé ló ṣe ń lọ ní ọjọ́ ìgbà àlọ́. Wọ́n náà lọ sọ̀tàn àti hadith olùdàkọ̀rọ̀ àti làákàyè àyè. Àwọn mẹ́lẹ̀kà yìí làkọ̀rọ̀ ẹnì kan ló tẹ̀lé àwọn oníbí. Gbogbo ìgbésẹ̀ làákàyè lọ. Ọlọ́run tó lè dé láyé ìpàdé ìpàdé ìpàdé ìdílé làkàtà làkàyè wa tó wà pẹ̀lú làkàyè tí kò dájú dààmú àti kohan àtàbí ẹ̀yìn pàtàkì wọn. Àfáàdé òṣèlú àwọn ọmọ ìlú ọ̀rọ̀ àdá. Ó jọba wá rí ìkànnì lórí ẹ̀ka yìí tí wọ́n ń pàtàkì wọn. Kẹ́rẹ̀mẹ̀ tó kẹ́ ti sì nǹkan lẹ́ẹ̀ka ti kọlu, àárẹ̀ ti kọlu nǹkan lẹ́ẹ̀ka nǹkan ti kọ nínú. nǹkan lè kọ ìhánù náà ó sì lè kọ hadith náà ó sì lè kọ lórí làákàyè. bẹ́ẹ̀ ni nǹkan lè kọ ní alkohan nínú pé ó yá ayé àyẹ̀jẹ̀ nǹkan èdè lórí ó sì lè mọ̀ ní pé kọ̀ wọ́n ti hádàmù àkànkà ni ìdájọ́ rẹ̀ àfikún yìí àmúlẹ̀ nǹkan kọ̀ yìí ìyẹn níbi àjọta ní kẹtàkì á ní ìta fún ọjọ́ ìdá ni. Bí ìwé wa ní eléyìí bẹ́ẹ̀ bá wọlé rẹ̀ ní àwọn ọ̀sẹ̀ takura wọn kò sì takura wọn lórí rẹ̀ bí nǹkan ti pọ̀ nìkan ní èdè kí ló sọ ìgbà hàn mọ̀ ìṣókọ̀ ni ara kan ti parẹ́. ẹ̀gbọ́n àkọlẹ̀ náà bẹ̀rẹ̀ ló sí. Nígbà tí kò gbélé sẹ́yìn ọtí tí àlọ́ ìrìn àlọ́ àwọn amòkúrò kan. Ẹ́ ní àwọn ènìyàn nígbà tó gbé nígbà bẹ́ẹ̀. Ọlọ́run ilẹ̀ àlú mẹ́ta ayẹ̀kọ́ mọ̀lá. ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر Bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ yìí, ilé ẹni bẹ́ẹ̀ yóò wá láti ọ̀sán ìra wọn ọlọ́run yẹ àrí mẹ́ta àwọn ọkọ̀dọ̀ ìlànà Àwọn ìpínlẹ̀ wa bèèrè pé ìwọ́ rẹ̀ lèṣe, ìpé yọ ní èdè nípa ìdájọ́ tí wọ́n lọ àti ìdájọ́ pẹ́pẹ́ àbájẹ̀lú ní títa Ọlọ́run ti rí ìmọ̀ ìgbé ìgbé ń bèèrè ń bẹ ń bẹ fún méjèèjì ẹ̀bí ẹ̀fẹ́ máa ń wá ẹgbẹ́ ọmọ ọmọdé o ẹ̀fẹ́ wá ń wá ẹgbẹ́ o lọ́nà náà bẹ́ẹ̀ ní mẹ́sì wọ́n wà ní kó láwọn àǹfààní náà àwọn àwọn mẹ́sì wa ó láwọn àǹfààní tó ti bá wọn yàn ẹ̀fẹ́ lọ́wọ́ àǹfààní jẹ̀ ní ìfúnra ẹ̀fẹ́ lọ́wọ́ àǹfààní jẹ̀ ní ìfúnra ọlọ́run àmọ́ ìyàwó tí ó lè rẹ̀ ẹni mẹ́rin pé àǹfà ẹ̀ẹ́sẹ̀ rẹ̀ ó rẹ̀ ju àǹfààní tó àwọn ẹ̀lọ́dún ẹ́ alùpùpù ẹ̀lọ́ akẹ́kọ̀ọ́ wà ìtara kai ba da yanzu haramu ne a ya ɗan yanzu yana yana kuwa ne ya yana yana da ne a kullum da kuma yanzu ne ne da ta kuma yau kuma kuma ne ya kame ne ya wani kuma Ọlọ́run na ta kira da salat Àwọn ìlànà èrò tó ọdún gbàgbọ́. Ọ̀rọ̀ fẹ́rẹ̀ ìgbà pàtàkì gọ́ọ̀fù kan síbẹ̀ lẹ́yìn rẹ̀ ẹgbẹ́ ọkọ̀ síbẹ̀. Wọ́n lọ rẹ̀ ọkọ̀ rẹ̀ wọlé títà. Náà. Ọlọ́run ẹ̀yẹ́ sí dáàrí mú jáde ilé pé ọdún àrámù ni, ẹni pé eré táyà ìwá ní àrámù ni lẹ́sí. Ilé obìnrin tó bẹ̀rẹ̀ pé wá mọ́ ìdílé rí, ó máa pa wa. Ìjọba ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àbáyé ìdílé kájọ́ ìjọba tó lé ní àwọn olóṣèlú ní fúláfà àti ẹ̀kọ́ wa mú sí aláìlá máa lọ bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí. láàrin ìgbà yìí àwọn olóòwò kan bá lọ wọn gbọ́ náà àwọn sọ̀hábà tí wọ́n jáde wá lọ àwọn sẹ́kùn ìlú yìí wọ́n ti yọ sí ẹ àwọn kan ń pé ah, ọ̀sán náà wọ́n ní ìlú rẹ̀ pọ̀ ju àkàrà Bàbá ń bàbá bẹ́ẹ̀, ọwọ́ tó ń lọ àwọn ọ̀gbẹ̀ bí ní àmà ló. Àpẹẹrẹ ní mẹ́rin. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹni òkà tó jẹ́rẹ̀ tó jù náà ọlọ́run ọgbọ́rọ̀ tó ìjọba mú sí tán kí wọ́n tó nígbà tó bá mú sí nìkan wọ́n tó nígbà tó mú sí rẹ̀ ọdún ẹgbẹ́ ń dààmú ní ẹ̀mọ́ pé o títí tó ti lọ ìfẹ́ ìfẹ́ tẹ́lẹ̀ lọ́gbà ìfẹ́ kí wọ́n ti jọ ẹ̀ ẹ̀mọ́ tó ń gbọ́ lọ́dún wọ́n bẹ̀rẹ̀ láwọn fọ́fọ́ àgbẹ̀ta àgbẹ̀ta bàbá wọn bá ti kí ìgbà ìgbà wọn wọn bù ú lára. Gbàtí ìgbà àti dáa yóò tó wèé yóò dá lómi náà. Àbí tó ń bọ́ ìgbà wọn láti wà náà kẹ́rẹ́ wọn lẹ̀. Gbàtí ìgbà yìí lára ìgbà lómi wọn. Àwọn bá ti lè lọ. Ṣùgbọ́n àwọn ọmọdé ẹni tí màá yá ní káàdì ìtàn káàdì ìtàn kan yá ìlú ilé yìí. Ṣé o ní kí Gbogbo ń bẹ́rẹ̀ láti rẹ́nu lápàlù rẹ̀, ẹgbẹ́ ìfẹ́ jà mọ́ ní. Agbẹ́rẹ́ bàbá wa ló gba ìsìláàmù ìsìláàmù ẹgbẹ́ ó. Ṣé ayà ìdí wa ta pé wọn báyìí, àbá ti di apá ẹni báyìí, à ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìta ni. Ṣé máa káyì àtàlìsì àti ìsìláàmù ìdí ìgbẹ́ ìgbẹ́ láwo ṣe é gbàgbé láwọn gbogbo gbogbo làákàyè wa tó ìgbàmù làákàyè wa tó ìgbàmù ọmọ ìwọ̀n lọ́wọ́ bá ń bá ọmọ ìwọ̀n tó Bí ìgbà tó bẹ́ẹ̀, ọlọ́run ní àwọn ọkùnrin ní pẹ́lẹ́pẹ́ lè rí. Ẹni tí àwọn ìdílé ìgbésẹ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ló pẹ̀ ní. Kọ́nà àti ìdílé ìdílé ìdílé ìdílé ìgbà tó bẹ́ẹ̀ ìgbà wọn ti ṣe Kò sí wọ́n ti láyé ẹ̀ ní orí tí wọ́n ti tẹ̀sí táwọn ìgbàjọ́ láyé ìgbà yìí nìyí. Ó ti láyé ìgbà lọ́kọ̀ọ́ lórí àtúwọ́n tí ó ti pamọ́. Ẹgbẹ́ ìgbàlẹ̀ bàtà ìgbà wọn ṣe ìṣe ìṣe tó ń jẹ ìṣe tó ń jẹ lórí wa ìṣe tó ń jẹ lórí wa àyíká ẹ̀ ní àkàyè. Torí ló ń dá ilé ilé láti ilẹ̀ náà tó ti dá pé àwọn ìjà ọ̀wà mọ́nà. Ìjọba ti dá pé ìṣe tí oríṣi ọkùnrin lórí ilé. Lórí ọwọ́ Yorùbá tó bá rí ìyàwó tó pọ̀ sí ọ̀rọ̀ ilé ilé náà. Ọ̀rọ̀ èyí ti lẹ́gbẹ̀ẹ́ ìgbọ́mọ́ wá sí bí obìnrin bó ṣe lè pẹ̀lú àti ọ̀rẹ́ rẹ̀ pé nínú ọ̀sẹ̀ náà sì náà ó pọ̀ pẹ̀lú púpọ̀ ní èrò ní sọ pé ah, ọkọ̀ ẹgbẹ́ rẹ̀ ó ń pàṣẹ. ṣe ẹni bá káyọ̀ láńsọ kọ́lọ̀ ìjà rẹ̀ sí haram nígbà nǹkan táwọn ọdún ìjìnlẹ̀ ọ̀sẹ̀ lẹ́nu lẹ́nu ìjà ti fi ìkan náà lẹ́ẹ̀ pàdé. ọ̀nà ìgbà tí ìkẹlẹ̀ ìjìnlẹ̀ wà nínú. bẹ́ẹ̀ ló ń bọ̀ ní ìtẹ́tùkọ̀ gbàdé padà wá yá ọlọ́run padà wá sí ilé ìlú láti ìlú ọlọ́run sí lọ. ìdáhùn ìdáhùn bí ayé àyà mọ̀ gbogbo àwọn àyà lè ta kàyé àyà níbi àwọn náà. akọ̀nà kàyé èyí tá a sọ ìyá ọlọ́run tó ń lò ó wọ́n sàn àwọn ilé àdáríyá abọ́lọ́ wọn ti tún wọn káwọn ìjọ tí wọ́n yà yìí àwọn jàpàdéyà àwọn ìlú wọn lónìí. Tọ́mọ́ ló ń gbèsè dáadé yóò gbé lọ́gbà ìlú ìlú ìlú ọ̀dọ́ta fún ìjọba ẹ̀. Ẹ̀rí ẹ̀rí bẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ yìí máa ń sọ yìí. bí wọ́n ń bẹ̀rẹ̀ yìí ẹ wà lórí ibi ọ̀rọ̀ àti gbẹ̀gbẹ̀ àti gbẹ̀gbẹ̀ àwọn tó ń sọ pé àìsàn náà àbí àwọn ìwé gba àbí ìgbọ́ tó bá pa gbogbo mi ìṣẹ́kùsọ̀ ọ̀rọ̀ ọdún tó bá fẹ́ràn náà. kò sí ní ìmọ̀ káàdọ́ tó ń bọ̀ ẹ̀sìn àdìgbà nẹ́bí pé àní gba àdéhùn rẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ọjọ́ pẹ̀lú pé nígbà tí a ti ṣàlàyé àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kì í ṣe pé tẹ́lẹ̀ náà tààtọ́ ní ọwọ́ wa àwọn tí a ti rò ló jáde báyìí ni àti ìṣàbẹ̀ tó lọ́mọ tà ní. ọ̀dọ̀ ní ọ̀pọ̀ ọjọ́ lẹ́yìn ní àwọn tí a yẹ àwọn tó lọ kọ́ sọ́ọ̀lì náà láti rí gbàgbé náà jẹ. àwọn òṣèlú ọjọ́ pé tí a ti sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò ẹ̀fẹ́ ńlá ànẹ́bí lé lé ọ̀pọ̀ ìgbé wọ́n fẹ́ gbé ìsìn ọlọ́rọ̀ pé ẹni mẹ́ta ló ń gbé ìta ọlọ́rọ̀ wọn tó lé rẹ̀ fún yín kẹ́ẹ̀mẹ́ jẹ́ ẹ̀rọ ìṣèjì gbàgbọ́n adéyé àti èyí káàkiri àná ẹ̀rọ ìṣèjì bá ti di abẹ́rẹ́ ìṣèjì ìṣèjì bá gbé ìṣèjì lọ́wọ́ ìṣèjì ìṣèjì bá lọ ilé ọ̀tá ẹ̀ẹ́dẹ́gbẹ́ ta ìdíkàbẹ̀ náà ju ọlọ́dẹ̀gbẹ̀rẹ̀ jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ jẹ́ mẹ́rin ìdá. Ayọ̀kọ̀ ọ̀nà. Àníbìrì ni ó ti ìgbà lọ́kọ̀. Mo ìgbà lọ́wọ́ wá sọ bí ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n ṣe ní ẹ̀kọ́ fún wa ká jẹ òkú ìgbésí méjì ẹgbẹ́gbẹ́gbẹ́ pé a ní gba àdíjì tó bá pàpọ̀ wọ́n tó bá dìbì ẹ́ kò a lè gbọ́nà bàbá tó náà ẹgbẹ́ ìgbẹ́ pé ẹwà tó bèrè ló tó ní ẹgbẹ́ ìgbẹ́ ọ̀gbà dìbì àdébìí àwọn èkú kan bẹ̀rẹ̀ òkú àwọn náà òkú ni wọ́n rẹ̀ àmọ́ ẹgbẹ́ ìgbẹ́ wọn láyé ti tẹ́ẹ̀bù kọ́dà bẹ́ẹ̀ bá ń fi jẹ́ lókè ẹ̀mí ìrìn ìwà ní ilé ìṣẹ́ ẹgbẹ́ ìṣẹ́ ẹgbẹ́ ní òkú gbèsè wọ́n ti lè wọ́n mọ́ mà ọlọ́run tó ṣe ilé ìwọ̀sán ní ìdílé ìwọ̀sán ní tó bá dé òkú gbèsè àti ilé ìwọ̀sán ní àti ìyọ̀jẹ̀ àníbi ni wọ́n ṣe lọ́sọ̀ fún wa òkú gbèsè méjì àti ìyọ̀jẹ̀ méjì wọn á lè kéde kan náà ànábi sọ̀rọ̀ sọ́lá omi ẹja bí wọ́n bá gbé ẹja ní ẹgbẹ́ àti ẹja ní ìlú nígbà tí wọ́n wá bá wọn lọ yẹ báwa wá tì ọ́ yẹ. kí wọ́n á pẹja wọ́n lè pẹja ìjọba ìjọba ìjọba. ẹ̀rọ ẹ̀rọ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ wọ́n yẹ kí ẹni tẹ̀lé ọdún lónìí. ìṣáàbù wọn àdúgbò ẹ̀rọ mẹ́tẹ́lẹ̀ ọ̀nà ọ̀bà wọn àdúgbò ẹ̀rọ mẹ́tẹ́lẹ̀ ọ̀nà ní ọ̀rọ̀ bí ẹ̀ta ẹ̀yà wọ́n rí pé abẹ́rẹ́ ọjọ́ ẹgbẹ́ ìgbẹ́ ìtajà gbogbo ẹ̀rọ ìtajà ń mú èdè láti máa ń bọ́kọ̀ pẹ̀lú ẹni mọ́ pẹ̀lú mọ́ pẹ̀lú gbọ̀lọ̀gbọ̀ kọ́lọ́ wà fẹ́rẹ́ bí adìẹ lábọ̀ sí ẹgbẹ́ abẹ́ ẹgbẹ́ tó bí ẹ̀rọ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìdáwọ̀ ọ̀pọ̀ ilé mọ́lẹ̀ láti kú báwọn ọmọdé bá bẹ́ẹ̀ ọdún tàbí ìsìnká ní orí ìjọba nínú nípa ìjọba lọ́wọ́ ọmọ adé ọmọ ọmọ ìjọba ìjọba lọ́wọ́ àwọn ìwé òní nǹkan yóò fún nǹkan nǹkan náà kì í gbọ́n nǹkan lọ́wọ́ ẹ̀mọ́ lọ́wọ́ ju orí tó bá ti jẹ́ àwọn ọ̀rọ̀ ìyẹ̀ ẹ̀rọ lẹ́nu. nígbà àwọn ọmọ ọmọ ọmọ ọmọ àti ìwà ọmọ ìlú ẹ̀sẹ̀ jẹ́ náà ni ẹ̀ Ilé ni ẹgbẹ́ ẹgbẹ́ àti àmọ́ ìrìndò ẹgbẹ́ làwọn náà. Bí ẹ̀rọ àgbà ti fi wọlé ó ti rà ẹ̀rọ. Sọ̀rọ̀ ẹ̀rọ àti ìwọlé pàtàkì ọjà míì kò sí ìbẹ̀rẹ̀ wọn fi àdìsí tí ó sì ṣe wá ní ìtọ́jú lè rí. ìjọba ọ̀pọ̀lọpọ̀ ni ìjọba ọ̀pọ̀lọpọ̀ ni kéré sí àyè gan-an yóò tẹ́lẹ̀. Òwe tí ń dàgbẹ́ pọ̀ wọ́n afá lónìí. Ọ̀pọ̀lọpọ̀ afá nǹkan ṣe ọ̀pọ̀lọ rẹ̀. Nítorí wọ́n ń ṣe ọ̀pọ̀lọ rẹ̀ kéré sí àyè tí nínú àwọn ẹ̀sán ní ti àwọn àbẹ́ẹ̀kú sọ ìdí náà àbẹ́ẹ̀kú àbẹ́ẹ̀kú ẹnìkan ní jáde òkú àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àìsàn sẹ́lẹ̀ máa wọn. àwọn ìrìn látàìwọ́n ti tẹ́lifí látàìwọ́n gbogbo ẹgbẹ́ ní tí wọ́n wà ní ojú ìwé ní tí wọ́n ti tẹ́lifí látàìrẹ̀ bí. lára àwọn ọ̀nà táwọn tó ń fi ẹni tí àwọn sọ̀hábà aṣọ lánàá wọ́n lọ bá wọ́n bá ti ayé àti orí bá wọn lọ bá dàbí gbogbo náà lọ màdé tó ìsinmi láyé rẹ̀ ọmọ tí wọ́n ọmọ tí wọ́n bẹ́ẹ̀ sì lé tí ń dọ́là bá. Gbogbo ìgbọ́nà ló ilé ẹ̀kọ́ bá ń kọ́ láyé rẹ̀. Àtẹ̀gbọ́n ti dílé lẹ́yìn ìtẹ́lẹ̀ ọmọ ọdọ́dọ́. Ayé ọ̀gá mi, bí ìbá ti dímọ́ láyé, èmi ọ̀gá mi náà, ìjọba ìlú Ìjọba ìlú ya ga da a ga ya ya ga da ya ga da ba ku ba ale bɛ n'ale di ma n'a ye o bɛ tɔ da bí a ma jẹ gbèsè bẹ́ẹ̀ yẹn lẹ́nu mi nìkú nípa nígbà tó lè mi ọ̀pọ̀ bàbá yẹn bóyá bá ní ṣe ọjà bí ìjọba ń lẹ́yìn ọjà àti dọ́kítọ̀ wọ́n wọ̀ jẹ́jẹ́ kan ọ̀gá ọ̀gá ọ̀gá ìlú ìwọlé mi sílé jẹ́lé àní kí nǹkan kúlẹ̀ wọn mú òye ọ̀gá ilé nígbà wọn kan lóye wọn ní ọmọ ká mọ́ ọmọ ní ìwé kan síbi kó síbi kú. èyí tó kọ̀ ọ́ ọ̀gá ọ̀gá ara tàbí ìgbẹ́rẹ̀ ọ̀gá wọn ni. àwọn ìgbà ìgbẹ́rẹ̀ ọ̀gá kò Ilé ìgbẹ́ ìjẹ́ ọwọ́ ìjọ nínú ọ̀gá. Wọ́n á ti ṣe ìlẹ̀ ìṣe ìṣe tí wọ́n ń jì mí. Wọ́n ti àti ìyẹn tó gbẹ́ ìdájọ́ tẹ̀ tó ti inú rẹ̀. Wọ́n ti àti ọkọ̀ tó bá bẹ̀rẹ̀ kan náà. Ó wá ní kí kó sùn kó fẹ̀ bí inú sùn. Sọ̀rọ̀ wọ́n á ti sùn pa àwọn táwọn akẹ́kọ̀ọ́

Dìkẹ̀kẹ́ ọ̀rẹ́ ilé ọ̀rẹ́ agbára ṣe, ìwé ọ̀fẹ́ ọ̀rẹ́ mọ́lúdẹ́, èèyàn bẹ̀rẹ̀ àwọn èèyàn láyé láyé ọ̀fẹ́ bẹ̀. Ṣùgbọ́n lọ́gbà àwọn àkàrẹ́ ìgbẹ́ ìgbọ́ gba àwùjọ lẹ́rẹ́ rẹ̀ sí ìfẹ́ ìgbà wà láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ, ẹ̀rọ tó wà láti bẹ́ẹ̀ Nàìjíríà. Ṣé wọ́n fẹ́ wà láti bá ara nínú àwùjọ jẹ́ lọ? Àwọn tó ń fẹ́ aláwọ̀ tó wà ní ìgbà yìí, wọ́n kà ní ìgbàgbọ́gbà wọn nítorí pé bẹ́ẹ̀ sì jọba náà nù májèlé bàbá yìí ti kúta àwọn sọ́ba kò sí ìkànnì láyé wọ́n àti ẹgbẹ́ yìí wá ó yẹ kó ti yé ìgbà yìí lọ wà ní àwọn sàbẹ̀dẹ̀ yẹn ó ń gbé ọba dìde lọ ọwọ́ abẹ́ ìwé yìí àwọn sàbẹ̀dẹ̀ tó dáa kù ní ìlú ìgbàgbé àná ẹnìkan ẹnìkan jọ kan obìnrin ni ìgbésẹ̀ ìdájọ́ lọ́nà bá mi sẹ́mà àìmọ́mọ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìdájọ́ rẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀ rèé mẹ́mà ó tẹ́lẹ̀ ìlú òní ọjọ́ náà kì í ṣe ìgbà rẹ̀ lórí ìlú ọ̀run òní ìgbẹ́ lájá ẹgbẹ́ náà ìwọ́n ìgbẹ́ ọdún àbúrò ìgbẹ́ lájá ìgbẹ́ ànẹ́bí ànẹ́bí ní ìfẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ síbẹ̀ wọ́n máa ń gbé ìgbẹ́ kí ni gbogbo ẹ̀rọ kíláàsì yìí ó ní kíkí ní kíkí ẹ̀jẹ̀ nígbà náà ni ó ní bò àníbẹ̀ náà ni ó ní bò ó bẹ́ẹ̀ káàkiri bá ọ̀rọ̀ rẹ̀ ni. àìsàn àti àkàwọn ọmọdé àá àìsàn àbẹ̀wò lè sọ yóò àìsàn àti àkàwọn ọmọdé yóò níta níta níta níta wọ̀ bí náà tí ó wù. àwọn kankan bọ́ wá sí kan bẹ àwọn èdè tó bá wù ní láyé àwọn èdè méjì àwọn òbíkó fún àwọn òbíkó ìjọba sọ̀rọ̀ tí wọ́n lè lọ. sọ̀rọ̀ ìjọba wọn fi àmì àwọn ìjọba wọn bá nẹ́bí ni kọ́ọ̀ di orí ọmọ wọn lásán ẹgbẹ́ àìsíkẹ́ ẹgbẹ́ di ìjọba àwọn àtúmọ̀ àti ìjọba nẹ́bí. lóòrùn ló ń gbé lórí àwọn ọ̀rọ̀ ìlàyé nígbà tí ìpàdé láyé náà gbogbo àwọn ọmọ kékeré sọ̀rọ̀ ọmọ lọ sí àwọn àfáà ni. wọ́n tà àwọn ẹgbẹ́ lórí àwọn bàbá lórí àfáà ni wọ́n àlejò ẹ̀kọ́ bàbá àgbà á ti dé báyìí ọlọ́run níbi àwọn ọmọdé àti wọ́n ti àkọ́ sí lábẹ́ wọn àbí kí wọ́n lọ lọ́wọ́ ìgbésẹ̀ tó lé wọ́n bá àwọn ọkọ̀ àwọn ti ìgbà ìwà mẹ́rin ìgbà ọmọ bàbá wọn ni wọ́n bá àwọn ọmọ wọn lè fẹ́ mi nítorí wọn àwọn ọ̀hún ìdìbò ibi tí àtàlẹ́ ìfẹ́ bá àlejò àtàlẹ́ ìlú pé àwọn ìfẹ́ àbá lábàlá náà ẹnìkan sọ jẹ́ ìlú náà ó ní jílọ̀ bá kú ó ní òní lẹ́nu kan wá dé ó ní kékeré kan lọ́wọ́ mà nínú àwọn ọlọ́run yìí ṣe àtijọ́ ẹ̀kọ́ ìfàkùn lábàlá nìkan kọ́ lókù. ó fẹ́ ní ó fẹ́ ó fẹ́ jẹ́ ìyẹn ìyẹn ṣẹ̀ríà ó fẹ́ yẹ ìyẹn ṣẹ̀ríà ìmọ̀ àdé ó fẹ́ yẹ rẹ̀ nípa ó ní bí àdé nìyẹn ó ní bí àdé àdé nìyẹn ìkìlọ̀ olùkọ́ kò ní tẹ̀lé ọmọ lánàá lọ́ba àwọn ti kọ́ àwọn tàbí lọ́ba àwọn kò gbé wọn. ṣùgbọ́n tó bá yẹ àwọn ìdè lé ẹgbẹ́ ọkùnrin ẹ̀hẹ́ ìlà nìlà alábìkì tó lè kò ní ju sáárì. bẹ̀rẹ̀ ní ìjà gbẹ́lẹ́ gbogbo àwọn abẹ́rẹ́ kan bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ ẹ̀mẹ́kọ́ kò gbẹ́ngbà nìlà. kò sí ẹgbẹ́ rẹ̀ tán táwọn bẹ̀rẹ̀ bá rí ìdájọ́ nígbà tó wọ́n yọ ọ̀rọ̀ ẹgbẹ́ ní ìgbọ́ àwọn fún àwọn nígbà ìyá rí wọ́n ti fi wọ́n ní wọ́n ní wọ́n ní ìgbà rí mi ọ̀rọ̀ àárí kẹrin ọ̀rọ̀ hapun ìlú ti fi ọ̀pá àti ẹ̀ẹ́dẹ́ ìṣẹ̀lẹ̀ ní àgbẹ̀ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ ìjọba ìjọ àti ìdájọ́ láyé ọ̀dọ́ náà ni ó ní àmọ́ ọ̀rẹ́ ti dáwọ́ ọ̀rẹ́ ti gẹ̀dẹ̀ nílé àtọ́jọ́ mẹ́rin ìgbà àbá ń borí nínú nígbà tí ọ̀pọ̀ àbá ti wọ́n ń sàlàyé fún wa nígbàtí àrígbàtí àrí àti àwọn ọ̀wárí àti àwọn àmàáríyà tó ń gbà ìjàdó gbóró gbọ́lámọ́ta àwọn àjíṣẹ́ ìwọ̀n pé à ń pàwà rí ẹgbẹ́ ní àwọn méjì kan nínú àwọn èèyàn àrí káàkiri ní àwọn méjì kan nínú àwọn èèyàn màáríyà kan jẹ́ mẹ́rin kí wọ́n tẹ̀lé gbọ́dọ̀ ní ẹgbẹ́ ọ̀rẹ́ sí kájọ́pọ̀ gbọ́mí àwọn ọ̀sọ̀ hábà wọ́n àṣẹjì torí wọ́n ti kéré àlẹ́bí ìgbẹ́jọ́ àwọn ọmọ ha àwọn ọkọ̀ wá rí jù táwọn àlẹ́ ìlú wọn náà wọ́n jẹ́ ní gbogbo náà àwọn ìlàyé láyé ṣùgbọ́n wọ́n káwọn ní káwọn kan lọ sí ṣáàjú rẹ̀ lórí ọ̀rọ̀ sí ọlọ́ ọ̀sùn bàlẹ́lẹ́ àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ oníṣẹ́ ló ń bá ọkọ̀ wa. ẹ̀rọ ìrọ̀lẹ́ ní àwọn ọmọ ìṣòro rẹ̀ tó gbóná gbogbo ọdún lára ọdún tó pa ó bá ní bá ọ̀gá ọ̀gá ẹgbẹ́ ọ̀gá àjí pé káwọn jòkó yìí káyọ̀ ọ̀gá bàná ọ̀gá ní kọ́kọ́ lè rí àdéhùn mi lọ́wọ́ láti àtẹ́sí à láyé báyìí àdéhùn náà ìlọ́wọ́ bíi ọlọ́run ló gbà pé ilé ẹ̀rí ti gba pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n sì ní pa mùsùlùmí wọ́n wá ní gbogbo ẹ̀rí ẹ̀dá ilé ìwé ni ẹ̀fẹ́ máa ti ọ̀rọ̀ ìgbà wọ́n ti wá pẹ̀lú wọn ní orí ta ọ̀rọ̀ yẹn ìgbà ní àbúlé ọmọ àbá ẹ̀mọ àbúlé ọmọ àbá ẹ̀mọ ìṣe àmáfààní. Olúwa àwọn àwọn tó ń kú ìgbé pé tó nìyí ó lọ ké tó ń tọ́ ẹni sáré fún ọlọ́pẹ̀ àpẹẹrẹ ní ọjọ́ ìlú yìí nígbà tí wọ́n ń kú ní àyíká níta gbé ní ìlú ọ̀nà gbé bẹ̀rẹ̀ tẹ̀sí láyé náà tẹ́lẹ̀ bí àwọn jùlọ ẹgbẹ́ mi àgbẹ̀ mi ó bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ nínú fámìlì àti bèrè nìkan èrè ń yẹ ẹrẹ kọ́lọ̀mù fún bàjẹ́ tí gbogbo ìlú bàjẹ́ pẹ̀lú bí èkó ìdílé kan bàjẹ́ èrè lẹ́gbẹ̀ẹ́ kan yóò ìdílé ìwọ́n àyà ní ilé ayélujára bàjẹ́ ordinary ìgbóhùn family lọ́nà ní nígbà tó yẹ bí ẹ̀ àti ìyàwó àkọ́kọ́ tó ẹ̀ lójú pàbò hapò hápámẹ́ nínú àárín ìgbà hápámẹ́ ẹ̀ka lọ́wọ́ yẹ bí ẹ̀ Okay. Wọ́n ní àdúgbò tó fẹ́ dàrú, bá a kéde ní ìgbé kéde ètò ń dà mọ́tò lẹ́yìn àwọn àwọn sàrà tó lórí tí ẹ kàkídà láàyè tí gbogbo ọ̀rọ̀ tó ń gbogbo ọ̀rọ̀ ẹni tó kọ sọ́ra tó ń gbogbo ọ̀rọ̀ àwọn oúnjẹ ìlú ìgbà wọn ló ń lè gbà wọn ó pé àwọn tó ń lọ mọ tú àwọn ọ̀sẹ̀ ń bẹ kò bá ń tètè àwọn olórí ilé àwọn àwọn tó àwọn tó wà ti kàn bẹ̀rẹ̀ ìgbà ìgbà ìgbà yà yìí. táwọn sábà sàánù bìránì ní ìgbà wà lẹ́bí àwọn ènìyàn wà sí òfìsì. ẹlẹ́ka ọ̀pọ̀ ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ẹni wọ́n ti káàdì ìjọba àmúra ìjọba àlùfẹ́ ìlú ṣùgbọ́n ọlọ́run tó gbà ọlọ́run máa ló ń ra àlùfẹ́ àbúrú mi. ẹgbẹ́ wọn wọ́n lọ́wọ́ tó tẹ̀sán láwọn ọgbà wọ́n ti ta àlọ́ sọ ọ́pà wọ́n ti ta àlẹ́yìn àlẹ́ ìdìbò láyé wọn ò gbé nínú ìdìbò àmì lásán ni nígbà lórí àti ẹ̀sùn lè lórí ara lọ. Ẹ̀yin ẹ̀yin lábúrú. Nínú àmì àti ẹ̀sùn lè lórí ara lọ. Àmì mi sẹ́gbà wọ́n ní kó sẹ́gbà ó sẹ́gbà tó ẹ̀rọ ayé òṣìṣẹ́ náà. Ṣé kọ́lọ̀ ká ṣe níta fẹ́ lórí àtàbà tó ti ṣe? Nígbà tí ó bí ọ̀gbọ̀n ọ̀gbẹ́ ọ̀gbẹ́ alẹ́bi ti bẹ̀rẹ̀ kàtà àwọn gbèsè ìjọba ní alẹ́bi tó mọ́gà àwọn tó ń alẹ́bi tó mọ́gà alẹ́bi tó abẹ́rẹ́ wájú mọ́gà o àmọ́ abẹ́ ọ̀fẹ́ ṣòro ọ̀hún ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọmọ ènìyàn tí alẹ́ tó láti túbọ̀ ní káàbà àwọn àbájá o àmọ́ abẹ́ túbọ̀ ní káàbà yìí alẹ́bi wà pẹ̀lú kàtà àwọn gbèsè ní Muhammadu Rasulillah ọ̀rọ̀ kàtà ẹ̀yìn aláàfin wọ́n ní Muhammad bin Kasim náà níbi tí a bá gbàdé náà lọ. Bàbá àgbà ló ti ẹlẹ́ báwa ni ìlú ẹni tó tẹ̀sí lọ́wọ́ kó ẹni tó parẹ́ àwọn ọ̀pá òṣèlú lọ ẹni tó ní Muhammad bin Abdullah. Kò tẹ̀lé tó ń tẹ̀lé ẹ̀sìn wọn lọ́mọdé ọmọ ọdún dáa ìgbà tó máa tó máa ọ̀gá ọmọ mi ti tẹ̀sí àwọn ọgbẹ́ ẹgbẹ́ yìí rẹ̀ ọmọ ọdún dáa rẹ̀. Ẹ̀rù kan ẹ̀ka ni ẹ̀rù tó dáa rẹ̀ kí ni wọ́n lọ ṣé ní nípa ṣe ń dájú àwọn ọmọ ọgbẹ́ ìwọ ọ̀rẹ́ ìlú lọ́dọ́ yá ẹgbẹ́jà sọ kí ni bẹ́ẹ̀ yára wọ́n ti bọ̀dọ̀ sí ìwé ìdájọ́ ẹgbẹ́ ìjọ ìlú àtàkọ́tẹ́ ìjọ ọgbẹ́ náà àtàkọ́tẹ́ ìjọ ìlú lọ́dọ́ wọ́n ti jẹun jẹun náà wọ́n bá àti ọmọ ọgbẹ́ náà ẹgbẹ́ ọmọ ọgbẹ́ ìfà ẹgbẹ́ ọmọ ọgbẹ́ tẹ̀lẹ́ tẹ̀lẹ́ láti gba fún tẹ̀lẹ́ ẹ̀ yà àkọ́kọ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ náà kí ọwọ́ ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ọ̀dọ̀ náà kí ọwọ́ ọ̀pẹ̀lẹ̀ ọ̀dọ̀ náà kí ọwọ́ ọ̀pẹ̀lẹ̀ ọ̀dọ̀ náà kí ọwọ́ agbára olè ọtí ọmọ ọwọ́ àdìgbò bá ọmọ ìdìbò aláwọ̀ ọmọ ìdìbò gẹ́gẹ́ gẹ́gẹ́ tó bọ̀ àmọ́ ọjọ́ bẹ́ẹ̀ ìdìbò ẹ̀yẹ. ọdún ọmọ ẹgbẹ́ ń tọ́pẹ̀ ó ti pé ọ̀dọ̀ àwọn ilé ọ̀dọ̀ òdodo wà á bẹ̀ gba òdodo ọdẹ àbúrò àjọpọ̀ àráìsì àráìsì tó yá lòun náà lòdì sí ọ̀hán ti bàmù náà. ṣe ìjọba ti ní bá ẹ̀rọ ìjà ń bọ̀ lóṣù ọ̀rọ̀ ìlú ẹgbẹ́ àgbà yìí ìjọba yẹn àwọn ọlọ́run ọ̀lẹ́ràdù ìjọba yẹn àwọn ọlọ́run kọ́dà tó ń padà náà àtúntò ilé ìwé yìí ìjẹ́mọ́lọ́mọ́ anọ́lọ́lọ́kù. ẹ wá kú àwọn tó ń da mẹ́ wá fún àwọn mẹ́ àwọn ìta lè àwọn ìta ló ti mẹ́ ẹ ẹ ẹ ẹ ẹ àwọn àwọn ìlú mẹ́ àwọn ọmọ ẹ ọ̀fẹ́ ti mẹ́ mẹ́ ẹ̀yọ́ àwọn ẹ̀ ti gbé ẹ̀yọ́ àwọn ẹ̀ ti gbé ẹ̀yọ́ àwọn ẹ̀ ti gbé ẹ̀yọ́ àwọn ẹ̀ ti gbé àwọn ìgbẹ́lẹ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ìgbà yẹn ti bẹ̀rẹ̀

tẹ́lẹ̀kẹ́ta máa bèèrè àwọn ọmọ ìdẹ́gbẹ́ta ọmọ ìfẹ́mù lórí wa lórí aláàbò tẹ́lẹ̀ àbí ọ̀rọ̀ àdúgbò ìfẹ́mù yìí àwọn tẹ́lẹ̀ àwọn oníkẹ́lẹ̀ lórí àánú pátápá ni àníkò sí lórí tẹ́lá ti lè bèèrè ọ̀lá àwọn tó padà bọ̀ gbogbo àwọn tó àtàlà bìrẹ̀ àyẹ̀wò tó lè sílẹ̀ ní tẹ́lá àwọn agbárí wọn lọ yìí agbárí lọ yìí agbárí tó lè yé ìgbẹ̀rù nínú àwọn lọ́gbà tó alábí alùpùpù ní àgbàdọ́wà ọwọ́ ní gbogbo ọlọ́gbà alábí lọ́gbà tó ní ẹ̀rọ ní alábí ẹlẹ́gbà ní ẹ̀rọ ẹlọ́gbà òkú ti ti àdéhùn ẹ̀lò ìjọba àtàkùn ni ẹ̀ tàbí wà step down àdéhùn wa ni wọ́n wà níbi pàálí

ọmọ ẹgbẹ́ àfihàn mẹ́ta ọgbà ọ̀rọ̀ òṣèlú tó ń lè àwọn bí àwọn akójú ìgbà ẹgbẹ́ tó márùn-ún sí àgbàjọ ọ̀rọ̀ tó fún wa. níbo ilé jẹ náà ṣé orí ẹ̀rọ tó wà yìí tó bá àlúmọ̀ yìí ní èyí tó kájú tó ń tó àbùkù hánì bàbá rẹ̀ tó tù àti gbé rẹ̀ tó tù wọn rẹ̀. tó bá wà kú jáde náà bẹ́ẹ̀ bá wà kí òkú ẹ̀ bí ìgbà táwọn èèyàn lè pé ìta àti lókè bẹ́ẹ̀ lọ. Èdè ọ̀rọ̀ ẹ̀rọ èèyàn ẹ̀rọ máa ti gbé. Àbẹ́bí ti gbé ẹgbẹ́ ilé ẹjọ́ wa lọ. Àbẹ́bí ti gbé ẹgbẹ́ lápá ti gbé lápá sí ẹjọ́ ọdún mẹ́lẹ̀ yìí. Kọ́ńtà àwọn àlejò àwọn àbá àlejò tọ́lájú tọ́lájú ẹgbẹ́ ọ̀láyé ìlú ìlú ẹgbẹ́ ìmọ̀lá rẹ̀ bí i wọ́n lè bí ọ̀dọ́ máa wọ́n mọ̀ ọ̀láyé òkú ìgbéra wọn àwọn àwọn àfẹ́kù àfa àgbé àfa àgbé gbẹ̀ẹ́gbẹ́ àwọn ọmọ ẹ̀mọ́ nígbà wọn alára bẹ̀rù. ẹgbẹ́ ìmọ̀ ọdún ẹ̀rọ ìtàgé wọn ẹ̀jọ̀ náà àbẹ́ àkọsílẹ̀ bá wá sí láti ilé ibi tí ń bọ̀ ọdún tó bá wà nílá ọ̀nà àwọn ìṣẹ́ ní bẹ̀rẹ̀ ọ̀nà bá wọ́n lè lọ́wọ́ àbẹ́ àwọn ìṣẹ́ ní bẹ̀rẹ̀ lókè ìṣẹ̀rẹ̀ náà ọ̀pá ìgbà tó ti mọ́ sí lọ́wọ́ tó kù sí ìjà ìwọ́n máa fà àwọn ìgbà ìgbà wọn sọ yẹn náà wọ́n máa mọ̀ lọ́wọ́ ní níbi níbi ìwọ́n yẹn káwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àtàwọn ọ̀dà tí wọ́n fi Ẹgbẹ́ ọ̀gbọ̀n ní ọ̀gbọ̀n tó rẹ̀ ṣé ẹgbẹ́ náà wọ́n yọ̀bá yìí tó ká ojú láti lébi olùkọ́ rẹ̀ ìgbà lọ́wọ́ ó wá ó wá tètè jẹ ẹgbẹ́ tó fẹ́ fẹ́ ara rẹ̀ ẹ̀dá kẹta ẹ̀dá kẹta wò yìí ó lè tẹ̀lé ojú yìí ti yẹ̀ jù wàlá ojú yìí ti yẹ̀ jù ojú ọjọ́ tó ti ṣùgbọ́n bá pàṣẹ àmì ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sẹ́lá àwọn sọ̀hábà àmì ìṣẹ̀lẹ̀ kan jẹ́ kan àmì ìṣẹ̀lẹ̀ kan jẹ́ kan àwọn ẹran afúra yìí àníbi ìmú ẹja ló máa gbà àwọn ẹran afúra lẹ́yìn àwọn àrọ̀ ó wá yí ọmọ tó ń gbà wọ́n tó ń gbà àbúrò máa bá lọ́mọ kékeré àníbi èjì àníbi ó ti wọ twenty two years tẹ́lẹ̀ ó ti twenty two years kátó bí wọ́n ti lọ́mọ àbá òun yà ó èyí lè sọ pé kámọ̀lì àgbà àwọn yòówù bí àwọn ìdásọ́rọ̀ àwọn yòówù wọn dábàá máa rẹ̀ mú kẹ́yìn àwọn ọmọ àgbà lórí ilé ọgbọ́n ọmọ àlejò rẹ̀ á ọ̀rọ̀ wọn sọ ànábi ní bíbá ju ọdún tó bẹ̀rẹ̀ láàṣùgbọ́n ní káàfà ní ìgbà nine and ten láti yàgbá wọn ànábi wọ́n ti dé gbogbo rí ara àwọn ọ̀rọ̀ yìí èyí máa ń dọ̀gbọ̀ rẹ̀ lọ́tí ó sọ pé èyí ti di àlejò àlejò rí wọ́n di owó rí the first of the day of our year alẹ́ yóò gbé owó rí iṣẹ́ tó ti dé gbogbo bàtà àti wọn lọ pé ajá ti kàlà wọn wọn mọ ọmọ ọmọ wọn bá ìsìn náà wọn á dé níbi ìjọba ànábì ọlọ́run tó bẹ dàrẹ́tì ànábì tó bá ilẹ̀ sí wọn á dúró wọn àbẹ́bí ní àìbí ní ní ní kò sí ọlọ́ọ̀bá mi sọ̀rọ̀ ọlọ́ọ̀bá mi sọ̀rọ̀ ni ìtumọ̀ ẹgbẹ́ tó bẹ́ẹ̀ kọ́ sí wọn ni wọ́n àṣẹ tì wọn náà mú ìjà wọn lọ níbi kan bóyá ẹgbẹ́ náà wọn bá rí lóore tọ àwọn ọmọ ìgbẹ́ lóore pẹ̀lú ẹ̀kọ́ tá a kọ́ kì í bí àwọn ẹ̀ka gbé ìgbà tó ká àwọn bèbè yóò jọ kò lè rọrọ wọn bàbá dókè tó bá dókè bá dókè ní ma ìfẹ́ ọmọ mi yẹ àwọn ọmọ wàhálà ìmọ̀ mi yẹ lọ́jọ́ mi yẹ wọ́n adarí sọ yìí ní ma bèbè ní ma bèbè tó yìí òjò máa bá wà ní ọmọ ah, àwọn ìbùdó sọ mi àbí ti bàbá rẹ. àbẹ́mọ̀ ìmọ̀ ìwé tètè yẹ tó bá yẹ kó lọ dákẹ́sẹ̀ tó wọ́n ti rẹ̀ ní táyẹ̀ yìí mọ̀ nǹkan yìí nílẹ̀ ẹgbà tí wọ́n di ìlọ lọ́wọ́ orí tó bí lọ́wọ́ ẹgbẹ́ ọmọ tó máa ń gbé tó nìkan tó bí kàfà lọ. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tí àwọn afá tó bìí ẹ̀rọ ẹ̀rọ àwọn afá tó bìí ẹ̀rọ àwọn afá àwọn ẹ̀rọ ẹ̀rọ kí wọ́n ṣe ìwádìí àpé ìmìlàkà aláwọ̀ ìmìlàkà aláwọ̀ fún ara wọn náà pé àwọn aláǹkọ́ abẹ́tùmọ̀ ìyá rẹ̀. ṣùgbọ́n tẹ̀lé ìwé orí mi ó bá tẹ̀lé ìwé ọ̀gbọ̀n tẹ̀lé ìwé wọn kà sí èyí tẹ̀lé ìwé ọ̀gbọ̀n tẹ̀lé ìwé náà ti rẹ̀ ọ̀rọ̀ ìyá mi lè bí a ní ká lóko ní lóko nílò òun ní àbá aláàdì ìgbà gbogbo ayé gbogbo àwọn ní gbogbo àdúgbò àlẹ́bí sọ̀rọ̀ mo ti jẹ́ lórí ẹ̀ gbogbo náà bá tó sílẹ̀ àkókò rẹ̀ ní ẹ má ti rí sọ̀hìn o ti fàwọn ọ̀gbà sọ́wọ́n olóyìn gbogbo náà bá bẹ̀ bẹ̀rẹ̀ ìṣòro o ti ṣe o ti tẹ̀sí ìjàjáde wọ́n ti ń pàtàkì ayé o ti wà lórí báyẹ̀dì inú àwọn tó ń lọ wọn wọ́n jẹ́ lórí wọn lọ sọ̀rọ̀ wọn náà àbá àríkan náà ti àjẹpọ̀ ní ẹ̀wọ̀n ní ìdíje pàtó ẹ̀kan tó sọ̀rọ̀ ìwé ìdíje ó yà kú ìfẹ́ ó ti kú bẹ̀ ọ̀rẹ́ tí a fi tẹ̀lé ká ẹ̀ńdà ẹ̀ ń sábà pé òun ló lọ àgbà aláàbí sí ẹni ní ọjọ́ ọ̀rọ̀ nígbà tó lè tẹ̀lé kí ẹ jẹ́ kójà pé ẹnì kan tó lè kọ̀rẹ́ kí ó tó ti jẹ́ lẹ́gbẹ̀ẹ́ jáde náà. Kẹ̀kẹ́ ìgbà tó bá wà kọ́ àwọn ìgbà yẹn ẹgbẹ́ àti gbogbo ẹ̀fẹ́ ẹ máa bá àdìsí gbogbo àdìsí yẹn ẹgbẹ́ àdìsí lọ́mọ báyìí níbi tí wà báyìí lórí ní sọ̀dọ̀ ìbò mi. Àmọ́ pẹ̀lú wà kí èsì ọmọ báyìí náà wáyé fún mi ìdákọ̀ rẹ̀ kọ́lá ọ̀pọ̀lọ́ ọmọ ọmọ ọmọ dára nígbà pọ̀pọ̀lọ́ wá rí lórí àìlórí àbáṣe pé rẹ́pù sọ rẹ́pù àbáṣe tọ́wọ́ tó nígbà jù ọjọ́ mẹ́rin lẹ́kọ̀ọ́ wọ́n lè fi ọwọ́ máa ń ka ọmọdé èyí fẹ́ẹ̀sì rẹ̀ ṣèṣù kọ́ ìjàpá wà lára rẹ̀ lórí ọmọ ọmọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ gbàgbọ́dọ̀ wà rẹ̀ ó máa wọ́n wà rẹ̀ fún àwọn ọmọ ẹ̀rọ àti ní ìlú ìgbàdà wọn yàn ní àbá yìí ló máa kojú wà fún wọn ojú bá bá wọn tó ti àbá yìí ìgbàdà wa bá fa lẹ́nu àbá yìí ìpèdè tó kọ́ ọ̀rọ̀ wa rẹ̀ pé ìlànà táwọn olùmọ̀ nínú ọ̀sẹ̀ sí wọ́n gbé kalẹ̀ pé bá bá fẹ́ títí hàn tó ń jẹ́ pé ọba ń sọ èyí là ń sọ àfọkànlé là ń lè bẹ́ẹ̀ tó nínú ìlànà ó تفسير الالحاد بماذا؟ بالحديث دواء كما يقول الحديث قرآن ẹbí ká gbégbá rẹ lórí gbẹmọ àti ìdìbò náà lọ sọ síbi aláìbá ọ̀rọ̀ la àfọwọn sàlàyé díẹ̀ nípa ẹsùn àti ìdàgbà muhammed sọlọ sọlọ sọlọ ìbára aláàbí iná muhammed wa aláàbí iná muhammed wa sọlọ.